ẹ pàtẹ́wọ́ fún jésù nínú ayé lady evangelist akínyàdé ṣẹwẹlẹ jésù. hallelujah lórúkọ olúwa gbogbo ẹ̀yin tẹ́ ń rẹ́rìn tẹ́ ń pàtẹ́wọ́ yìí gbogbo ìgbà tí ẹ bá rí àwọn ọmọ yín ẹ ní bú sẹ́kún in the name of jesus uh-huh. fẹ́ kí ọlọ́run láàárọ̀ ìfúnre ọ̀fẹ́ ilé ẹ̀kan sí i want to celebrate grace in the house. We have our grandpa in the house, Prophet Samuel Kaude Abiara. Baba is celebrating. Ṣàtẹ̀wọ́ lẹ̀ ń pa yìí. Wọ́n èèwọ̀n èyíyìn torí pa ti yìnyín lẹ́ẹ̀kan. Amen. Baba olùgbàlejò wà ń bí àti mọ́mì want to say I love you sir ma. Lórúkọ Olúwa ẹ pẹ́ fún mi o. Baba, kan mú wà ń bí àti mọ̀mọ́ lórúkọ Olúwa ọjọ́ yìí yóò dálẹ́ and all our fathers in the house. Iná yìí kò ní kú nínú yín lórúkọ Jésù. Amen. Oh. Ta ló ní ìyanu ta lẹ́yìn? Ẹ jẹ́ ju ẹ̀fẹ́ mi kẹ́ ẹ mọ́ bá ti lọ. Hallelujah. Ẹ sáré kúrò ń yẹn sọ fún èèyàn mẹ́ta pé ìwọ ni ẹlẹ́rìí ìyanu mi alẹ́ yìí o. Ìwọ ni ẹlẹ́rìí ìyanu mi alẹ́ yìí. Ìwọ ni ẹlẹ́rìí ìyanu mi alẹ́ yìí bó o bá ti ń gbóhùn ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ ó ti já nǹkan gbà ẹgbẹ́ ọwọ́ yẹn sókè kó kọjá orí ká pariwo pé ìwọ tó fẹ́ wàhálà ó máa sìn ẹ mọ orin ẹ mọ̀ olúwa ó ìwọ tó ṣàwà nínú ìdánwò ẹ pariwo mímọ́ ògo ẹlẹ́yin yóò máa ṣe o bàbá ìwọ máa ṣe. ẹ̀yin tẹ̀ ní ọlọ́run mi ẹ sọ̀rọ̀ sókè bàbá ìwọ náà máa bọ̀ ìwọ tó fẹ́ wá láwọn máa sìn títí mímọ́ lógo. ohun tí orin CAC kan wí. àwa lọ sí àfikún tí a fi wúrà kọ ẹ lọ ògo fọ́lọ́run wà nílù. ìbẹ̀rù ọba gbọ́ nínú ẹ̀wọ́ lára ògo fọ́lọ́run. àwọn ọmọ ọlọ́run tó wà bí ó sọ̀rọ̀ pé àwa àwa láti máa mú sáyọ̀ pé ọ̀nà iye wá sí ọkàn wa ṣàfẹ́rí ẹ̀. ní bó ṣe àwòrán yọ fi ọba ẹ gbọ́wọ́ sókè pariwo ògo ògo ẹ kígbe ògo ẹ pariwo ògo hallelujah mi gbẹ̀gà ẹ bá mi gbẹ̀gà ẹ bá mi gbẹ̀gà ẹ bá mi gbé Jésù yìí ga ọba ọba. ẹ ṣe oh, hey hallelujah hey hallelujah oh hallelujah hey hey it's a sound of victory hallelujah oh hallelujah let us say of rejoicing fill this God bless you. ẹ pàtẹ́wọ́ fún Jésù dáradára dáradára dáradára amen. ẹni tí ò ní má lè ayé mọ́ kí a lè ẹni tí ẹ̀rín máa já sí ọ̀rọ̀ rẹ̀ máa sọ pé hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah ó lè fò sókè báyé rẹ̀ ṣe máa fò sókè máa ké máa ké máa ké máa ké máa ké máa ké hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah sọ pé bàbá ò ṣe o bàbá ò ṣe o ṣe o jésù ayérayé ò ṣe o ọba àgbà ò ṣe o amen. amen. amen gbólóhùn kan ni màá sọ kí n tó pe bàbá. I'm going to say one word before you call your grandpa. gbólóhùn àkọ́kọ́ ni pé. and the first one is this. mọ ẹni tó fara kàn káyé rẹ fi dá. and know the person that you have touched and your life changed. wọ́n sì jùlẹ̀ láéláé. and don't leave that person for life. wọ́n sọ di ọ̀tá rẹ. don't turn him to your enemy. kí odò rẹ lè sàn. so that your river will flow. jákèjádò ayé. throughout the whole world. bíbélì wípé. the bible says. ẹnikẹ́ni tó bá fi ibi san ire. when you pay evil with good for good. ibi yóò kúrò. that evil will never depart from your home forever. Mú yẹn dání Hold that one má gba sọ lára àgbà. don't take clothes from the head. kọlọ fẹ́ gòkè kò sókè. and say you want to go to the top má gba sọ lára ẹni má gba sọ lára àyà rẹ má gba sọ lára bàbá ẹ. don't take clothes from your father nor your mother. òǹbí ni kò wá tó ń wo ni láyé. and that he brought you to this world is not to take care of you. òǹbí ni kò tó ń wo ni láyé. he that brought you is not enough to even take care of you. ẹni owó èèyàn dàgbà ló ṣe é. is he that take care of you that is you. ti gbé ìdí ó ti sá lọ. and he that brought you as well. má gbàgbé ẹni tó tọ́jú rẹ. don't forget about the person care of who sent you to school. don't don't nígbà tí ò ṣe ẹnìkan. allow you to die when there no born. má gbàgbé ẹni aràn sí ọ. don't forget somebody that you. o lè jùlọ ní ọ̀nà ọ̀nà ọgọ́rùn-ún. might be older in order má fi aṣọ rẹ̀ wọlé ń ṣètù kan. don't drag his clothes on the ground. máa pé. know that. tí ọba dìde lákòókò yẹn. if it does not rise up high. death will follow. náà sì wàá tún máa gbé àwọn èèyàn dìde. as you too you continue to jẹ́ apààyàn o. don't be a murderer. má jẹ́ apààyàn o. don't be a murderer. ìwọ náà máa gbé ọwọ́ àwọn èèyàn sókè should be lift, wà wá rí pọ́jú alẹ́ tiẹ̀ náà á ṣe kí ni o ah, àdàrà ẹ ṣe púpọ̀ wọ́n fẹ́ fi àkókò ìpè àpọ́sù Olódùmarè bàbá bàbá mi. that is his his bàbá father. mi. his father. ẹni tó wò mí dàgbà. he that knows him to return. ẹni tí ò jẹ́ kí n tẹ́. he that never allow him to pray. nígbà tó lé kí ẹbí òṣìmọ́ tí ò sí ara mọ́. ẹni tí Jésù fà mí lé lọ́wọ́. ẹni tí ó mú Jésù jẹ́ ń dàgbà. ẹnì kan ṣoṣo tí ò jẹ́ ń kán omi lójú. ẹnì kan ṣoṣo sọ tó jẹ́ káyé mi di ẹ̀yìn. àpọ́sọ Olódùmarè bàbá mi ẹ̀sìn àbíara that yes km yàrá. gbogbo ayé gbèjé sọ́ra àgọ́. The one that blesses and goes about doing good. The first and the last. Adúpẹ́. We thank you. Adúpẹ́. We thank you. Adúpẹ́. We thank you. Adúpẹ́. We thank you. Ògo tí wọ́n mọ̀ gbọ́ ní Amẹ́ríkà. We'll be jumping and saying glory glory glory glory. Ní wọ́n mọ̀ gbọ́ ní Amẹ́ríkà. And they will be hearing you in America. Glory, glory, glory, glory, glory, glory. Glory. Amen. Amen. Jesu Olúwa Amen. Ṣé àyè ọpẹ́ yọ? Is there a cause for you to thank God? Ẹ dá mi lóhùn. Ohun tí Ọlọ́run wí tó ṣẹ ni mò ń yin Ọlọ́run lógo sí. I have been glorifying God for what he said and came to pass. a tí rí nǹkan. and you have not seen anything at all. torí èsùnmọ̀ rẹ̀ yé là. because. èsùnmọ̀ rẹ̀. the rainbow goes forth. ó là. it goes forth. gbogbo ayé wá ń wò. and the whole world witnessed it. a béèrè pé olúwa kí lìtìmọ̀ yìí. I said what's the meaning of this lord. olúwa lọ́run mẹ́rẹ̀ẹ̀rin ayé. the lord said all the four corners of this world ni wọ́n ti wọ́n máa jọ́sìn bí. they will be coming here to worship. ẹ̀yin ọlọ́run náà lógo. glory be to God. iṣẹ́ ọlọ́run ni mo wá jẹ́. I have come to deliver God's message. fún yín. for you. àti fún bàbá aládùá. and unto our father the prayer warrior. olúwa ní kí n sọ fún ẹ. the Lord asked me to tell you ọlọ́run ló rán mi sí God has sent me to you. ó wá ní kí n sọ fún ẹ. and he said I should tell you this. pé àdúrà tó ti ń gbà. the prayer you been rendering. láti ìgbà tó ti wá bí. since you came here. olúwa ní kí n sọ fún ọ kó the Lord said it's answered. ẹ gbọ́ eléyìí. hear this. mi ì ṣe ọlọ́run. I'm neither God. Mi dẹ̀ sàngẹ́lì. Nor an angel. Ṣùgbọ́n Ọlọ́run wà pẹ̀lú But God is with me. Ohun tí mo bá sọ fún ọ. Whatever I tell you. Mo ní kó ṣe. Do. Ọkọ̀ ọdún méjì kó pé ọgọ́ta ọdún. It remains two years for me years. to be sixty years in ministry, fifty eight years. Tí mo ti gbé kinní ìdání. That I be handling this microphone. mi mọ ìṣòro rẹ o. I don't know your problem. ṣùgbọ́n olúwa ni kí n sọ fún ẹ. but the Lord asked me to tell you this. pé àdúrà rẹ gbà. that your prayer is answered. olúwa ni kí n sọ fún ẹ. the Lord asked me to tell you this. kọ ọkọjọ òní sílẹ̀. recall today's date. tí mo sọ fún ọ pé àdúrà rẹ gbà. that I have told you that your prayer is answered. olúwa ni kí n sọ fún ẹ. the Lord asked me to tell you this. ogun rẹ o ti ṣẹ́. your problem is over gbogbo àwọn tó wà lẹ́yìn yẹn. those people at the back here. olúwa ní kí n sọ fún ọ. the lord asked me to tell you. <laughs> pé mo rí ilẹ̀kùn tó ṣí ẹ jọ̀wọ́ mo rí ilẹ̀kùn tó ṣí. I could see an open door. mo á bèrè pé olúwa kí ìtumọ̀ yìí. I said God what is the meaning of this. olúwa ní gbogbo àwọn tí ọ̀nà ti mọ́. the lord said those whose roads have been blocked ẹ̀mí mọ́ ní kí n sọ wọn pé n sílẹ̀kùn fún ọ. the holy spirit asked me to tell you that your doors are opened. ní ọdún tó kọjá tí mo wá bí. last year that I came here. tọ́lọ́run rán mi wá síbí. that God sent me here àwọn kan nínú ìpọ́njú ni wọ́n wà. some people were in abject poverty. ọlọ́run gba aṣọ ìpọ́njú lára wọn. God removed the garment of poverty from their bodies. wọ́n dẹ̀ ti dá nǹkan rere ṣe. and they have achieved great things. wọ́n dẹ̀ tún wá rí ní ìsìn. and I could see right now. láti ìgbà tẹ́ ẹ ti dé bí mo rí aṣọ tán dájọ́. Since you have been here, I saw clothes put together. Wọ́n béèrè Olúwa kí lè èyí. I asked God, what is the meaning of this? olúwa aṣọ ẹ̀pọ́njú ló ń gbà lára ẹ. the lord said he has removed the garment of poverty from your bodies. iṣẹ́ olúwa mò ń jẹ́ fún ọ. this is God's message to you. kébù mama dídí nna ẹ mọ mọ iṣu ẹ̀mí mímọ́ ní kí n sọ fún yín ọ̀nà ilẹ̀ ẹ̀mí mímọ́ lẹ yìí ó ní orí òkè ẹ̀mí mímọ́ lẹ yìí ó ní orí òkè àṣẹ ni ó ní orí òkè ìṣẹ́gun ní lọ wàyí torí ọ̀tẹ̀sẹ̀ síbí báyìí wọ́n á yin ọlọ́run lógo kọ́mọ́ gbọ́ ní amẹ́ríkà ó yẹ yin ọlọ́run náà lógo. glory the holy spirit said this is the land of authority it's the land of victory you are glorifying God for them to hear you over there in America glory. You that you are watching this program all over the world. Ìwọ tó ń wò mí káàkiri àgbáyé. God send me to you. Ọlọ́run ló rán mi sí ọ. You have a series of problems. O ní ìṣòro tó le. Last year. there is many challenges you face. Onírúurú ìpèníjà ló kojú. God asked me to tell you. Ọlọ́run ní kí n sọ fún ọ. Keep your mind at rest. Lọ fọkàn balẹ̀. This year. Ọdún yìí. God will do a new thing. Ọlọ́run yóò ṣe ohun tuntun kan nínú ayé rẹ. God will do a new thing. Ọlọ́run yóò ṣe ohun tuntun kan. God asked me to tell you. Ọlọ́run ní kí n sọ fún ọ pé. He will do a new thing. Òun ó ṣe ohun tuntun. If you believe that. Tó o bá gba eléyìí gbọ́. Come and shout hallelujah. Wá kí hallelujah. ń bẹ́ yìí ṣubú bá bíbí ni ẹ̀mí mímọ́ ó lóun ti gbé kọ́kọ́rọ́ ayọ̀ òun ti fún ẹnìkọ̀ọ̀kan tó wá. The Holy Spirit said he has distributed the key of joy to individuals that came here. Ẹ̀mí mímọ́ ní kẹ́mọ́ wọ́n ní kọ́ mọ́ sùkún mọ́. Holy Spirit says weep no more. Olúwa ní kí n sọ fún ọ pé. The Lord asked me to tell you that. Àwọn kan wà tó ń lálàá rí kó sí ìṣètàn ti ọdún ìtẹ̀wò bẹ̀rẹ̀. some people in their dream they see coughing since the beginning of this year. ẹ̀mí máa ní kí sọ fún ọ ti ṣẹ́gun náà. the holy spirit said he has conquered that battle. I prophesy to your life those who are listening to me. God Almighty will surprise you this year. Amen. Number three. Ìkẹta nìyí. This year is a year that God will expose the wicked people. God will deal with the wicked people and punish them if they don't change. I want to encourage and I want to appease to all those uh, Amrabat, Ayakilat, and those who are uh, terrorists all over the world because the blood of innocent is crying to God, and God has heard. And God will deal with the wicked people all over the world this year if they don't change. mo dúró nínú àṣẹ olódùmarè. I stand in the authority of the almighty God. mo fèyìntì àgbélébù. and I the cross. mo súre sí ayé ẹnìkan. I pronounce to the life of. yóò ṣe àmì. that we say amen. láti ṣe é lọ. henceforth. nínú ọdún yìí. this year. wàá rí ìrànlọ́wọ́ ọlọ́run. you get help from above. Gbogbo ẹnikẹ́ni tó dìde ogun sí ọ. Those who wage war against you. Wọ́n ṣubú yóò kọsẹ̀. They will stumble and fall. Sàmì dáadáa. Say a better amen ọlọ́run lóun á di ọwọ́ ọ̀tún rẹ mú. God said he will hold your right hand. nínú ọdún yìí. this year. kí ló tún fẹ́. what do you want again? àdúrà rẹ gbà ọdọ ìtúsú rẹ fún ọ. your prayer is answered is blessing you also. number five. ìkarùn nìyí o. number five. ìkarùn. this year. nínú ọdún yìí. don't be a lazy man. ẹ má jẹ́ ọ̀lẹ ọkùnrin a lazy woman. ẹ má sì jẹ́ ọ̀lẹ obìnrin pàápàá. a lazy youth. ẹ má jẹ́ ọ̀dọ́ tó yọ̀lẹ. a lazy student. ẹ má jẹ́ ọmọ iléèwé tó yọ̀lẹ. a lazy minister of God. ẹ má jẹ́ ọ̀lẹ ìránṣẹ́ ọlọ́run. A lazy government worker. Ẹ má jẹ́ ọ̀lẹ òṣìṣẹ́ ìjọba. A lazy woman. Ẹ má jẹ́ ọ̀lẹ obìnrin. Sit down right. Ẹ jókòó dáadáa if you can pray one year you don't work. tẹ́ ẹ bá lè gbàdúrà fódìdí ọdún kan láì ṣiṣẹ́. can never work for you. ìyẹn ò lè mú nǹkan kan jáde fún yín o. you must lis ten to this. ẹ gbọ́dọ̀ tẹ́tí sí eléyìí. lis ten again. ẹ tún gbọ́ o. number five. ìkarùn-ún nìyí this year. nínú ọdún yìí. don't be a lazy man. ẹ má jẹ́ ọ̀lẹ ọkùnrin. find something to do. ẹ wá nǹkan ṣe níṣẹ́ don't be a a white beggar. ẹ má jẹ́ ẹni tó ń tọrọ. àtọ̀rọ̀ sá. àtọ̀rọ̀ sá. rẹ́sì mi rẹ́sì mi rẹ́sì mi òun búrókù òun búrókù òun búrókù òun búrókù òun búrókù òun búrókù máa lu ẹnìkan lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ rẹ kó mọ̀ jẹ́ ọ̀lẹ. slap somebody don't be lazy say to the person do not be lazy this year ẹ sọ pé ah! Ah! kì í lè gbàdúrà. a lazy person cannot pray. ẹ fetí sílẹ̀. lis ten. don't be a lazy man. ẹ má jẹ́ ọ̀lẹ ọkùnrin. ọkàn máa ń jẹ oúnjẹ ìyàwó ẹ̀ sáá á máa sùn. you only eat your wife's food and sleep. kí ìyàwó ẹ bá wá jẹ á when your wife prefers food you will eat it. kò dẹ̀ ní fowó sílẹ̀. without leaving money for food hallelujah hallelujah ẹ ò ké dáadáa. hallelujah. ọ̀lẹ́ obìnrin. a lazy woman. ọ̀lẹ́ obìnrin kì í tọ́jú ilé. a lazy woman will not take care of the house. ọ̀lẹ́ obìnrin. a lazy woman. kì í tọ́jú ara ẹ̀. will not take care of herself. ọ̀lẹ́ obìnrin. a lazy woman. ìmọ̀ tọ́jú lé kiri ni. we always go about houses. You must not be a lazy woman this year. Ẹ má ṣe jẹ́ ọ̀lẹ obìnrin lọ́dún yìí. God send me to you. Ọlọ́run ló rán mi sí yín. Yes, you are praying. Bó tiẹ̀ jẹ́ pé ń gbàdúrà tó. But you must work. Ẹ ní láti ṣiṣẹ́. You must work. Ẹ gbọ́dọ̀ ṣiṣẹ́ ni. God work. Ọlọ́run pàápàá ṣiṣẹ́. Jesus work. Jésù ṣiṣẹ́. Sun work. Òòrùn ṣiṣẹ́. Moon work. Òṣùpá ń ṣiṣẹ́. Angels work. Àwọn áńgẹ́lì ń ṣiṣẹ́. You must not be a lazy woman. Ẹ gbọ́dọ̀ jẹ́ òlé obìnrin. A lazy youth. Ẹ gbọ́dọ̀ jẹ́ ọ̀dọ́ tó jọ̀lẹ. Àwọn ọ̀dọ́ tó jẹ́ ọ̀lẹ àwọn ni máa <clears throat> ṣe area boys. Lazy. Àwọn ni máa ṣe area boys. Àwọn ni máa ṣe yahoo yahoo. They are loud and area boys. They do yahoo. Àwọn tí kì í sọ̀lẹ́ lẹ́yìn yẹn kó pàtẹ́wọ́ kí n rí wọn. If you are not lazy at the back, please put your hands together. We want to see you. ẹ kì í You are not lazy. Thank you. Ẹ This year. Ní ọdún yìí. You must take it very important. Last year you continue to roam about beg beggar beg beg beg beg. beg. Many of you, you come to the man of God, please help me. please help me. please help me. without, without work. Eh? Without work. You must work. Don't be a lazy youth, a lazy student. When they give you assignment. Akẹ́kọ̀ọ́ tó yọ tó yọ̀lẹ̀ tán bá fún un ní iṣẹ́ àmúrelé. You will not do it. Kò ní í ṣe. You fail irú ẹni bẹ́ẹ̀ yóò bá ìjákulẹ̀ pàdé nù ìdánwò. when your colleague continue to do his assignment and be a governor you will be a uh, agbèrò ní ní uh, garage so you must not be a lazy a lazy student you must not be a lazy student. àwọn àwọn ẹgbẹ́ wa tí wọ́n kọjú mọ́ ìwé wọn nígbà wọ́n bá jáde tí wọ́n di. Bye.